to six hmm, ọlọ́run ẹ ṣé o i can't thank you enough ọlọ́run ẹ ṣé o. Mm. Uh-uh. say that. Yeah. Thank you, Father, for this. Oh, me if you comment, me if you try to see. Mm. Mm. Adepoju Isiaka, you are the first person tí mo kọ́kọ́ That's your name. Adepoju Iseka. Washing. Heavenly Father, eternal rock of ages, Bola Folashade, say thank you for this morning. I worship you, Lord, because you are God, nobody like you from east to west, not to south. That will be exalted, be glorified forever. Thank you for the for your wonderful daughter. Thank you for the wonderful people. that care for me and for the people I care for. Thank you, Lord, for caring for everybody. Thank you because you always answer prayer. Our Heavenly Lord, receive our praise and thanks in Jesus' name. Father, forgive us all our sins. Fill us with your presence. Today is another day, the last day of this week. I pray for the blessing remaining in this week Father, disable the blessing to our life. Bless us. Have mercy upon us. We want to burn this money. Father, help us, Lord. Whatever we burn, burn them. Whatever we lose, lose them. I cover myself, glory Jesus. My people, glory Jesus. No way, confession against us shall prosper. It is well with our spirit, soul, and body. Thank you, Father, because you answer prayer. I pray for more wisdom. The word of my mouth today shall be a solution. <laughs> The garden of the enemy shall be scattered. Those who love us, Father, please show them more love. I pray for more favor. Father, release your favor upon me, upon my children, upon my husband, upon my well wishers all over the world. Father, I pray for blessing upon this land. Let your blessing reign. Father, take total control. I do pray every day that I want to be a solution center Make me a solution center. Thank you, Daddy, because you always answer prayer. I worship you, Lord, for what you have done and what you're about to do. In Jesus' powerful, excellent name we pray. Amen. <sighs> This these things doesn't allow my hair Let me cover my, let me do my face like this so that you can see my face. Ah, what is it, go? Hmm. My the title of my video this morning. I need to name my. I need to title it. My experience I need to talk. We motivate people with our talk. This time, okay? Um, I want to appreciate people who are there for me. And I say bye-bye to those who are not there also. Uh, but I'm telling you, um, if you are there for me, I'll be there for you. And also, whatever you do to me, I will do back. Whatever anybody, my belief and my philosophy now. Here's my philosophy now. I'll do back. <laughs> God said vengeance is mine, but those things in the Bible and in the Quran, people got inspiration and it's written by inspiration of others. Know, Shut up. I'm not talking to you, sir. I mean, Google. So, my philosophy now. So let me start from this. I don't want to waste time much. I'm going to discuss about uh, Nigeria embassy. After today, I may not discuss about, about them again. I want to care for myself and people in my life. Good morning. Muritala Alema Yetunde. Only good morning, my beautiful queen. God bless you. Mm-hmm. So I want to discuss uh, because yesterday I was in the embassy of Nigeria in Ottawa. I visited two of uh, different places yesterday, and I want to share my experience with you. Thank you. Amen. God bless you. So, the first place, I may not give you details of the place. They've been calling me for long. And I'm been, I try to, because of my experience, it's not that um, I will never lose my confidence. But good morning, any, any good morning, ma. me, Kemi Kuade. Olaniyan. Good morning dear brother, I don't know, maybe sister, but the name is Kemi. Yes, God bless you, Queen Alinko Dangote. Yes, forever. Greeting to Yagas Garcia. Thank you so much. Only, only greeting, ma. God bless you. My experience, you know, I will have a word for my, no matter what I see my country like they are users. My country are users. Yeah. But I want people to change, okay? I want to just share my experience with these two. I visited many uh, or I mean offices yesterday. God bless you. You know, when our people when they need something from you, um, they rush you, they respect you, they come to you, they do many things to show fake love. But love is not about what you want to get from somebody. Okay? It's about um, humanity. The true love is not even... You love people you cannot get anything from. At times, you know. But people love because of what they can get from people. Now, let me tell you about the two office, the two important places I visited, apart from, you know, One is um, a one in Quebec here. I said, okay, I have a mind. I don't even have mind yesterday of going to the embassy of what, uh, embassy of Canada. I mean, Nigeria embassy. But I left the place around there 12 to 1. I said, okay, before 3 o'clock, because they, it's written there that on their website that they close by 4, by 2.30, I'll be there. I mean, three something three o'clock before they close. So the first office, I met a young lady. And I was amazed. She's a white lady. She welcomed me and she shake me. You know my hand, <laughs> because of we work and our nature also. My hand, the hand was soft and you know everything about her was soft she very very nice the way she was polite and uh, she showed me love honestly speaking but for some things i just because i've just uh, determined and i'll make up my mind for some things for, for some reasons you know i'm just be placed they create time for you because people who love you create time for you That's another sign. When somebody loves you, we create time for you. They create time for you. There is not amount of hours they spend with you. They never think. I mean, it's nothing to them. Because you are interesting. They are also interested in you. Even at times, what you are saying is not even meaningful to them. It's not meaningful, even to yourself. They see it, nothing being spoiled, nothing being wasted everything has a meaning. They welcomed me. I so much, I was happy. And that's what prompted me to travel so far, drive two hours plus because there were little, tra- I mean, little traffic. You understand? To, I was, my energy came back. I said, okay, let me visit this place because of the way I feel. I wasn't prepared for the place. I planned to go maybe on Monday if I have time for one because of the NIN. Okay? Because no matter what, even if Canada, they now bless me and now get the whatever I wanted in Canada and things change rapidly, I'm still from Nigeria. I'm a Nigeria born, is Canada a citizen Canada, and I have right for to be a dual citizen. Yeah, I have right. So far, I'm not a politician, and I don't think I will be. I love business and I love to I love what I love. Okay? And I don't know of future, but that future again, èèyàn lè ti dàgbà kó Because for now, the few people operating in our politics system in Nigeria that are good are few. So if you don't want to join the leak of those bad bad things, you got to step aside and be careful about yourself because the moment you join something, you you're about to obey whatever they do there. Okay, let me continue the story. I was pleased in the office the way those people addressed me, especially the young everybody, everybody amazed. Even the directors, I mean, even the director of the company is a white. All of them are white. There's no, they are all white, but they amaze me. They thrill me. They shock me they changed my mind. And when I was listening to them, I shed little tears because I wish part of what I face is what they discuss. Like they want environments full with love. Um And the person who's also recommend me for the program also. Thank you so much. I appreciate But I'm telling you, first appearance matters a lot. And that's why I don't lose love for my wonderful Canada. I can lose love for some wicked souls. We have wicked souls in every systems and our mind has been prepared even the new time when we came new when we are still new like the first time we met i mean we came to canada a lot of counselors a lot of people talking to us that some people take advantage of you for you being new or because they know you have a problem so we have them everywhere but i'm i'm very pleased including the chairman of that company You know, he, you can't see him and you cannot even see him and think he's anything. But there's something. I love that humbleness, the simplicity, the love generating. May the strength of that country, I mean, may the, I mean, such people who love genuinely. Some people love genuinely, seriously. Um, we continue to graduate Our system, the whole wide world needs love. Hatreds have caused a lot of problem. When you hate people, you you make use of them and you dump them. There's no love. You when you hate people, you just take whatever you can take from them and then you just dump them. You see them like a fool, but they are not a fool. The users cause a lot of problem in society. They cause hatred. They cause trouble. They cause killing. A lot of things happening around. Anyway, That's false experience. I don't preach. You know, I always do illustration when I'm talking. Hmm. And early in the morning also. Secondly, I visited. <laughs> I made. I I go. I mean, I go around yesterday, but second place is where our Nigeria embassy. Do you know what? Before I explain myself, before I say this, if there is going to be a shovel you see those Nigerian embassy eh a lot of the, a lot of people working there they need to be if they if they actually send from Nigeria oh, to come and work because I know people working in embassy most of them always been sent by from Nigeria no it's not all of them if they are not sent from Nigeria eh the people tí they, they have only few people out of people working in that place eh, that they will retain the remaining one I need to be changed they need to be replaced the security person on the road i mean the the one in the counter the one you met first has to be retained he has a manner he has a manner he has human you know he has a manner okay and another one is an Hausa man is a young man one of the guys who captured, yeah. One of the guy who captured in that embassy is also good. There are two guys yesterday. One put on light blue. The other one speak like Hausa. And that was the one that attended to us. But I'm telling you, let me tell you, Nigeria embassy, Nigeria embassy, you lack manner. Yesterday, when I see people, I can make I'm not, you know, if I'm not, they want me to go around. I'm not afraid of anybody. I face people even when I go to the shop. When, I mean, I'm not afraid. But when I see people, I respect them. I'm not speaking now because of me. These Nigeria people, Nigeria in embassy, Nigeria embassy. South Africa is not as big as Canada. As not even is an Africa. And the way we always see Africa, uh, you know, um, sitting there like they were lower than you know some you know <laughs> ah, but when you go to uh, South Africa embassy those days that I used to go to South Africa embassy eh anywhere Timadeo I go to South Amer, I mean Nigeria no not South Africa embassy Nigeria embassy in South Africa I'm sorry Nigeria embassy in South Africa they were what I mean well organized But here, these ones, I'm saying, sorry to say, you need Nigeria, the people, and you can send the one, but Nigeria government. Ó you can n sọ separately ni. Ó possible can n sì ní nǹkan láti It doesn't allow me. I'm not, you understand me? I go like, I'm, the people knows me, and I don't tell anybody to recognize me. And I'm not saying because ó ti yé but n tí mo sọ Only few people in that embassy should be retained. The remaining one has to be sacked down. Or they just transfer them. They should take them to Iboni o. embassy bá one bad. Agree. ibo ni to tún lè gbé wọn lẹ̀ dúró náà. Ṣé ọkọ̀ àwẹ́ Ondo state àmọ́ ṣèkínní wọ́n lè gbé wọn lọ sókè Òkìtìpupa bí àwọn etí odò wọ̀nyẹn ó ti yẹyìn they should be those people there they are saucy let me tell you we pay for our passports whatever we are trying to do i'm sorry for this o oh, because i visited many places yesterday and the only people àwọn Nàìjíríà tẹ bá rí tó bá wà behave well they are working with white they teach them how to be mannerful. I mean, not to be mannerless. Do you get it? When you get to embassy of Nigeria, no one ní Joko, one mama rìn lọ báyìí. They do nothing o. They won't sit in their office. No office etiquette. Nothing. They behave as if it's their father's house. They behave as if it's their permanent office. They believe that they have rights more than you and they're working for the system. They are working for the Nigerians. They are working for those people. And out of money they're making also from the people coming, Nigerians, they are paying their salary, but they are mannerless. I'm telling you, it's not because of me. I'm telling you, you know, getting to that place, I mean, um, one of them called me, Shola is by name. Few days, I mean, about a month plus, And he asked me, you know, I've been complaining that they sent my daughter passport and my passport is not being sent because they said there's problem. And that's four time I've done that saying ahead, you know. But the issue is solved now. Give I give thanks to God. My Megida, thank you. Everybody in my life now that wants things to be okay for me. God bless you. Those of you who don't want good thing for me also, ẹ pẹ̀lẹ́ ti whatever you want for me shall be your lot, you, And not your problem. <laughs> If you mean my problem, God will not solve your problem for you. You want to be a trouble to me. Because we go to the office of the whites who don't know us. Okay? When they see you like this, trouble, they want you to be comfortable. They are not pretending. Even if they are pretending, excuse me. One American son said, even if you don't love me, pretend. Even if they don't love. And um, what is love? Hmm? when, when somebody pleases your heart, it make you smile. It give you, not that you are crying, they want you to cry more. Nigeria. <laughs> Nigeria. For the problem you are caused. It's not anybody causing problem for you. Oh. The wickedness of everybody's system. Eh? Nínú yín is causing problem. Now let me just tell you. So when I, I was, my spirit I mm, was lifted, by those white people yesterday. The officer visited first. I said, okay, um, let me just, I checked time. Let me just go to Ottawa. It's not easy. When I look at the hours and the road, I mean, the way it's going to be, the traffic, I won't. But I said my speed was lifted. I must go out like this, you know. And now I face Ottawa. I didn't show my face because I want to cut some things. I want to cut people out of my life. Like, telling them I want to go to this place as if they are important to me. I want, I'm doing this now because they want, maybe they want to support me. No, I'm trying to call some people. That's why throughout to Ottawa, I listen to my music, but I never come online. Ìgbà tá a nínú traffic yẹn mo ní kí nǹkan máa fi gbórin yẹn kí n dẹ̀ wá online. So ó máa tún keep me. Mo ṣe wá síbẹ̀ yẹn. Ni mo ṣe wá sí line lánàá. When, I, when we are coming back. Okay? So. Getting there, I called the NIN guy. Before the time, I said, okay, send it to me. He said, they say, oh, that everything my NIN is okay. But I should call the embassy first so that uh, we try to call them, reach them anyway. There's no phone. I mean, their phone number, nobody will pick. That is, all, is that also bad? You cannot call your embassy Some people living, my, my, my, my, I, mean, I drove two hours and some minutes to that place. Some are 24 hours. Some people will drive, they will join bus, they will join plane to visit Ottawa embassy. Sorry to say that all the people there that they, they, Ọlọ́run dáríjì mi. Ọlọ́run Uncle Daddy Jimmy. Few of them look good. Mo ń bọ̀ shetan, mi tí ti yé The person says, okay, call them. There's no way. I tried to call many times, send message, but even the email kuma not going. Okay, let me go and check NIN, you know, nìkan. Passport mi tí mo sanwó kan lè gbé fún mi. You know. Getting to the place, so. but they wọlé, mo ṣàrí wọn ní, mo rí èyí tó capture wa gógó ní ẹnu ọ̀nà níjọ́ tí òun ló máa attend tiwa but the guy is saucy he's too mean the guy is not is is is not so is too saucy ah, ó lè jẹ́ pé wọ́n rán níṣẹ́ náà ẹ̀yin tẹ́ máa lọ sí power tó yẹ pé ẹ máa torí pé ẹnìkan ti ṣe kíní kan fún yín ẹ máa máa ránṣẹ́ bọ́n ṣe máa tíjẹ léèlélé náà ṣe máa tíjẹ you are just destroying the system ó yẹ kó sọ̀kò pa yín ni ó ti yẹ yín you are teaching people tó ń ṣiṣẹ́ wọn tó yẹ pé you are no matter what let me tell you even if I have a problem with somebody and wọ́n rán mi sí ẹni yẹn láti mo níṣẹ́ pẹ̀lú ẹni at that moment yẹn màá gbàgbé problem yẹn ní iṣẹ́ tó rán mi ni mo máa jẹ́ and I will make sure I present myself very well but some of you ẹ̀yin kan náà tẹ máa jókòó tẹ̀ sí power mu àbí tẹ̀ wà power gan I don't even know where you nǹkan tẹ̀ bí mi tẹ̀ mọ̀ bóyá wà power you be teaching these people because I'm a negay àwọn tó bá ń kọ́ yẹn náà orí wọn ò pé ni torí wọn ò lè bẹ́ẹ̀ mi níṣẹ́ ìkà kémi jẹ anyway ṣáà. I met one person, I mean the guy, the first one, Olotma attend this one, be captured here. About to go, I mean, he was uh, trying to, he want to check out, maybe, but it's not yet time. Get there around uh, 3, 3.40. Okay? So, and I said, oh, sorry, oh, oh, that's Mary, only, what is the problem, money? They said my NIN is okay now, please. And the person who called me last time, about a month and a half, he called me actually August and we are in October now. So the lady called me was the name was Shola, and I was I rep, I talked to I said that oh the way she talked to me on phone was okay. Oh. She speak well. She respect. She's well. I mean she's respectful. Um, she talked to me with manner, you know. And I said thank you, ma okiriko kiriko. Okay, he said he's going to call me back after that sifa i say how can i reach you but i say okay no problem i'll call you back in two weeks time and after two weeks one there was no call so i tried to reach them there was no way to reach them let that be a phone number why are they dodging call they are just there moving up and down no sitting down all the gbogbo share tó wà ní embassy over vacant they are not using their seat they should sit down they are behaving like a, a market i mean àwọn they are behaving like a market people Okay, not all of them. Oh, they are behaving like Omalata, like garage boys. Even go to Oshodi. Àmì àwọn MC àti gbogbo àwọn ọmọ aláta àwọn apàyàn wọ̀nyẹn. You see them, they sit, sit down on their seats. This one, they go to school, but it's actually showing their body. They are just moving up and down. People want tata, people want rajambi. Be ẹni tó ṣe ní supermarket, they are buying here. Okay, oh, you go go and attend to this one, go attend to this one. Ó ń ṣe bí ẹni tó ṣe ní supermarket. They are not organized. They are, they are, they are local. I've been into many offices Canada office Canada you know to bá jẹ́ security ni wọ́n máa dúró tó bá jẹ́ everybody ló ní kiri àwọn ilé ìwọ̀n òjókòó wọ́n kàn mọ́ máa lọ ní ọmọ aláta ni wọ́n ẹ change wọn gbà tí mo lọ Nigeria embassy níbẹ̀ yẹn ní South Africa ọlọ́run tó bá jẹ́ pé mi ò lọ sí àwọn embassies Nigeria rí màá ní bí wọ́n ṣe ń why do the whole Canada why do send àwọn àwọn ọmọ aláta Eto àtẹ̀ǹtì mi lánàá kò ń ṣe ọmọ wa haúsá ni god bless you thank you Eto àtẹ̀ǹtì mi lánàá yẹn òun ni in fact ṣe ẹlẹ́yin yorùbá yẹn tẹ máa believe pé ẹ̀yin lẹ ni e nǹkan kan ṣe ẹni gbogbo bad attitude yẹn ó make you nobody with the bad attitude it make you nobody kò sí tí ba bá débẹ̀ yẹn tí n bá fẹ́ gbé fóònù sójú wọn tí n bá fẹ́ ṣe wèrè i can do it kò sí kankan tó lè dá mi mú yàtọ̀ sí security yẹn nínú wọn but èèyàn kò gbúdọ̀ máa ṣe bí ọmọ aláta ọmọ aláta ni wọ́n rescheduled they need to be transferred to her not all of them o ètò attend mi lánàá mo ń bọ̀ mo ń bọ̀ mi ti ẹ má bínú inú ti fẹ́ máa bí mi all these people that when you use to them wọ́n ní bad energy wọ́n máa máa pariwo bad energy they are witches and wizards they bad energy people you cannot have these people in the offices and then you have your country settled. No, no, no, no, no, no, no, no. These people cannot be working and things will get better. I don't think they know what they are doing. Our gun, <laughs> Tá lọ university gan. We cannot work in our office. Tá bá tí tó bá ńgbà restaurant tí mo ní àwọn offices, one. máa bá mi lórí seat mi àwọn ilé wọn máa rìn kiri ni wọn máa rí wọn máa rìn kiri àjàjà tó bá ti gbẹ́pẹ́ nìkan dé tó ń sẹpẹ́ nìkan dé wọ́n máa ṣó ara wọn wọ́n máa ṣó ara wọn wọ́n máa ṣó ara wọn wọ́n máa ṣó ara wọn wọ́n máa ṣó ara wọn èyí tó bá lẹ pọn kéèkì mójú náà kò ní tọpọn kéèkì yẹn dáadáa pápá lòlò ló máa lò everything wọn ní lo kọ́lé you know i'm not talking about the college but ìwà wọn ló jẹ́ kí n sọ ń sìn nigeria government ẹ rìṣọ́ gbogbo àwọn tẹ́ kó síbẹ̀ yẹn you are disgracing your system ẹ gbọ́ you are disgracing your system they know i'm going to talk they know that's why i don't look for one any other thing no seriously from there they know i'm going to talk yeah they know it and ọ̀rọ̀ tí mo ti sọ náà go ń jẹ́ nǹkan man, bá dé show attitude ọ̀rọ̀ tẹ́mi bá sọ yẹn gan tẹ́ bá rí mi ó sit right in. but you kì í attack no? but kwa wọ́n wá dé kí wọ́n wá ṣe bíi pé wọn ò ní attend sí ẹ kó dé bí kélé máa ṣe bíi pé lára lòun bíi pé bàbá òun none of them no no there is none of them that are going to be remain i mean remain there permanently and it's not their daddy's office seriously <laughs> and i believe gbogbo àwọn tí bàbá wọn lówó tó ní offices gan To bá dé ọ́fíìsì fatima gan tó jẹ́ ọmọ dangote i believe he's going to respond to you with respect and also <laughs> with office manner this one one <laughs> ní office manner there's no office manner there's nothing àwọn eléyìí ọlọ́ọ̀ ẹlẹ́dùnmarè ń gbọ́ wọn ò gbúdọ̀ tajà ní supermarket gan ata ló yẹ kó máa ta lẹ́gbẹ̀ẹ́ títì bẹ́ẹ̀ ni mo sọ kì í ṣe gbogbo wọn o ṣe rí ìtòsọ haúsá tó attend mi lánàá yẹn ó ní the promotion ó ní the promotion bó ṣe attend tiwa tó ń try láti ṣàlàyé nìkan náà ń lọ ló ń bọ̀ ló ń lọ ló ń bọ̀ ló ń lọ ló ń bọ̀ come on we have ten people that you see going to àwọn tó ń ya tó máa tó lè ya kinní yẹn wọ́n wà níbẹ̀ tó pọ̀ o you just want that person to also leave not to explain anything to us as if they are father and they are collecting salary from the money they are taking from us from Nigeria resources <laughs> Ṣọ̀pọ̀nná go kill some people I'm telling you I want to get, you see, I get my NIA. I can make trouble them, but I'm not a troublemaker. But I'm good. Uh, they know I'm not afraid, even when things are tough. Nígbà tó ní àkánsẹ́lọ̀ ah, àwọn àwọn àwọn àwọn mínísítà wèrè kan lónìí kan pọ̀lọ́pàá fọ́mọ me. tó wà harass me no ilé gbà. I still went there. You think I'm afraid? <laughs> I mean, if I don't go out, if I don't go to a place, tó bá ní it's not because I'm afraid, but I'm just want to tell you that you cannot order me around at times. That is it we a rí àwọn òyìnbó lánàá ẹ òyìnbó àti haúsá lánàá yẹn ẹ i will tell canada and american government and some country not to give yorùbá visa again ẹ má yes tó bá ti rí pé yorùbá ni wọn tó bá sọ pé this one is yorùbá person they should deny you visa for now hmm. they should give hausa ó tiẹ̀ ní hausa kan tó sọ fún mi yẹn pé please o. Oh, mo ní hausa ò kí n travel abroad only we want to be traveling now i want to come to canada to come and do. i mean i want to do farm work here mo in Canada only yes Only if I come to Canada I'm going to be a farmer mo in Canada only yes Me ìyá sọ̀rọ̀ mọ́ ń jọ I'm not lying o I'm an Hausa person in fact Hausa kan èdè Hausa bí mo spell Hausa níjọ yẹn òun ló mi correct ẹ̀ níjọ yẹn ó wà lórí WhatsApp mọ́tò tí wọ́n mi nọ́mbà tí mò ń I'm coming I will tell them now to be giving Hausa and some people ṣé rí buying. you are too mean you are a user you are evil evil pọ̀ jù bóyá òrìṣà tẹ máa ń sìn yẹn ló máa ń kó sí yín gbogbo ilẹ̀ lógun ìdílé somebody èèyàn á ti NIN four times and there's no kóyìn máa tún wá pé ah the visa o the passport o we just want to get the something o and you are not ashamed of yourself that you are a failure that you are doing something and they have to do NIN four times before they could get the answer good result irú ẹni bẹ́ẹ̀ yẹn tó bá wá embassy yín kì í ṣèmi nìkan mo bá obìnrin kan náà bẹ́ẹ̀ ó ní you came here pray now we, I saw you we came I mean we, we sat together to take ó ní mo ní what happened to your own ó ní I got mine but my son didn't get here It was long I say okay my daughter got her own I my own was also you know there's uh, there's problem in my own you see the woman recognized me I saw her the woman immediately also I say hello to her and she was also standing And all of them, they'll be going up and down. They are not sitting down. The people working in the Nigeria embassy, you see them standing like this, gossiping. Eh? They like gossip. Gossiping. Eh? The Shola, thank God I remember the Shola. I said, somebody called me now. And he said he's going to call back about a month and a half ago, two months ago. And he didn't call back. She didn't call back again. I said, okay, let me try this place. They said, what is the name? they said Shola. I mean, I said Shola. I said, somebody now said that's Shola. And now, mo tẹ̀lé lẹ́yìn. Hello. Shola No, tó bá mi nice nicely Lori media, Lori phone. He was now working. Tó bá gbọ́ pé èèyàn sọ hello tiẹ̀ sí òde ń ṣe kó fẹ́ lọ bẹ́ẹ̀ nìkan nínú ilé. Wá tiẹ̀ ṣe When somebody say hello to a white person, woman, máa me pay attention please and then you steward. You have to you have to pay attention. This one they be working as if they are the one paying your salary. Our land's salary yín. Ẹ yé ṣàkóso òṣì ó ti yé tí n bá ti wá gbà nǹkan tí n bá ti sọ yìí tí n bá ti wá wá síbẹ̀ tí n bá ti wá síjọ́ ìkẹ́ challenge mi àbí tó bá lè jà nínú yín kó sọ fún mi pé mo tún ti dé síbí nǹkan tẹ́kọ̀ máa ṣe náà ni pé a ní welcome dáadáa bọ̀ kì í ṣe ọ́fíìsì ìyá yín I have right also in that office I'm in Nigeria born born and bred up I mean bred up in Nigeria bẹ́ẹ̀ ni ọmọ rẹ̀ dẹ̀ ni mí a good ambassador I'm not being I'm, not being appointed by anybody but I'm, I'm a, a good ambassador one good thing for people also for my country iṣẹ́ tí mo ṣe tẹ́ bá rí olórí burúkú only the crazy people will not see the good job kò ní jẹ́ nǹkankan fún yín because àbàṣìjẹ́ ni yín tó máa ń so obì tó máa ń so lẹ́rùn you destroy things and you don't want people to talk about it you feel good you feel bad i mean pompous when somebody is complaining about your fuck your flop and your fuckery now i was trying to call excuse me ìkànnì gbé fóònù dání ó fẹ́ jẹ́ kí n mọ̀ pé òun náà ń lo iphone ni o they follow you bomba to bomba amẹ̀bọ ni wọ́n ṣe ń I'm a boy. It's my hobby they are not working you. o reshovel tẹ́ bá fẹ́ reshovel ẹ gbàgbọ́ àwọn yẹn sọnù o bíi márùn péré lẹ máa dá dúró mẹyẹ ló máa ṣẹ́kù o wọ́n ti pọ̀ jù mélòó kí ni wọ́n ṣe wọn ṣiṣẹ́ wọn kàn máa ń lọ kiri wọn dẹ̀dọ̀ sún yà kọ́ máa ìkan ló tún wá wọlé wá so Dashola now said I was calling hello You can't tell tiẹ̀ what you mean. either you are short or you are tall everybody so so bad tall you tó need bad manner you are mannerless you are idiot you are weary. when you are short and you are good you are very tall in heart and you are also smart and beautiful kí ni túmọ̀ gbogbo òṣì gan táwọn èèyàn kan máa ṣe bí olórí burúkú somebody criminal kan máa jókòó wọn á máa sọ fún yín kan because you too you want to be a criminal anyway sha, ṣé mi ti sọ̀rọ̀ ju báyìí àbí mi ti bí ìbújú bá ara ti máa ta ẹ́ jù wọlá máa kú down ṣá máa pé àwọn èèyàn gidi ẹ má bínú i'm sorry you know when i started talking about Nigeria especially the embassy you can see the way my voice was going up i'm sorry they can provoke people that's what they know how to do most i'm not being provoked anyway but the way they are just doing things Nigeria as if it's their daddy's things Is their personal life. That's what it, it gets me crazy. Sorry, I will not be crazy. Anyway, so when somebody now said, who is there? Eh, I said, somebody called me in your, I mean, here. And the person just called at the moment, just go back to the guy who did your, who did your, uh, what do they call it NIN Enjoy. yẹn mo mọ̀ pé mo ti bá ti lọ owó the president said to me o oh, that, uh, that if you just go there then it's going to ratify. the moment they ratify, it automatic they're going to print my passport for me and I sorry and I believe it a lọ sọ́dọ̀ ẹni Only just one number My date of birth is 20 February. They now put, instead of 20 yẹn, wọ́n of lọ They now put three March. More than any problem but pẹ̀lú àwọn March people kan. March March báyìí. I have problem with March people. So I said, okay. The person said, you are not going to pay full amount to correct your name is 170. But now because you pay how much before? Èló ló lásán. Mo ṣá mọ̀ pé nígbà tí mo san fẹ́ ni yẹn gbà ya pay 2 um 240 bí nǹkan kan ni mo san. Because ó sọ pé pa máa san 50 50 dollar kan fún meeting yes then I know for my, myself and my daughter. So but no because tomorrow meeting ti wà okay bye. He now said, okay, I'm going to pay balance of hundred and hundred dollar. That was last day, the last one I did. I said, okay, no problem, hundred dollar. I pay my hundred dollar. Everything was okay now. Hallelujah. Praise the Lord. Hallelujah. Testimony after four time. So the person said, I call him, send something back to me so I can have the number. He said it's the same NIN. Everything they just rectified. To tell you that purposely and deliberately they can scatter your number and tell you that it's not correct. So that you can come back again. Fraudsters. When you go to the system, outside the system, fraudster Nigeria. When you go to the offices, they fraud. It's a fraud though. And Kuma, the United Nations said they pay for the NIN. <laughs> but me, I pay four times. Not me alone. Thousands of Nigeria like that in abroad pay like that. They are scammers. Purposely and deliberately. Èyí tá a sọ pé wọ́n yan àwọn èèyàn jákujàku síbẹ̀ yẹn ó lè jẹ́ deliberately to destroy the system. The capable, the competent ones, they will rubbish them. The useless one that have nothing in their brain, they will now appoint them. Okay? They don't use talent. They don't use your experience they don't use your good attitude and uh, moral in Nigeria they use hooligans they use crazy people majority of time kì boy, you gbọ́dọ̀ tó wà báà ló crazy you have to sá o torí àwọn tó wà ní embassy náà la fi ń ṣe example and we can see things for ourselves anyway you can see that even with the knowledge and the great thing we have done on this social media àwa ni wọ́n silence if àwọn crazy people they silence us for the mad people so that the mad can be much multitude eh and they will close the mouth of the tó bá lọ́pọlọ continue this person is going to call the embassy for me he said he called them oh they are not picking you. this and that oh tomorrow oh láti last week mo help me so that we know Coco. i don't want to drive. at all i want to travel i don't want to travel with my old passport I need to travel with my new passport because if I travel with my old passport, I can come back with my Canada resident. But I want it because I've paid and I've suffered because of passport. You know how much I've spent to be a citizen of Canada. Eh, is a free of charge. They come and give you money, join it. Is to be a citizen of Canada. If any baby born today and they want to enter the baby name into the system is with money, with gratitude, and with a uh, benefits that you welcome to this system. Oh. You want to be a system, you are from Nigeria system, you are born, you know, a original Nigeria. And to get into the system, you spend money, they will almost want to kill you. Honestly, this wickedness has to stop. <laughs> yorùbá especially i don't know what is in your brain mo <laughs> mọ nǹkan tó ń ṣe yín o wo ó da lẹ́kẹ̀ẹ́ tó mọ̀ pé ọlọ́mbrẹ́là yín ẹrù ló gbé <laughs> ìwà yín ò da àgbúrò tó ra wa jẹ. the moment i got there the one for the nin wọ́n máa ti gbéra wọn it's not going through you can go and get there because tí want me to drive there so that n bá débẹ̀ wọ́n máa show me attitude ìgbà tẹ́ show mi ní àtúntì mo bá yín sọ̀rọ̀ ẹ̀ kàn ṣó òun náà láǹsọ fún yẹn i'm disgracing you and i'm coming back i can come back to your office tomorrow tán bá bí yín retí bá ti débẹ̀ kó sọ pé òní bá mi sọ̀rọ̀ tí n bá fẹ́ bá yín sọ̀rọ̀ ó ní mo sọ yẹn ẹ̀ ní tí n bá bá yín sọ ń bẹ̀ yẹn ẹ lè máa feel important but lójú ayé báyìí for the whole world to know your president will see it àwọn tó appoint yín tó tó rí appoint wèrè wọn á gbọ́ àwọn tó tún tó wà the Canada government also we know that <laughs> in amen in Nigeria embassy they have a lot of bad people the market woman the pepper seller working there yeah we are using you so that they can the superiority also you can be demoting yourself and I, yeah, you are demoting. I, I call her demoting. Your attitude and the way you present yourself demoting you. That is it. <laughs> Hmm. Anyway, this person, they now speak outside to this person. Oh. Say, please, Dwala. Wọ́n wá lọ bẹ́ẹ̀ nìyẹn sọ. Ìyẹn kọ́ please help me to. Ó wá ní madam, what is the pro issue? Àwọn ń lọ mi. Àwọn ń lọ mi. Ẹ ṣe o. Nagode. Nagode. Àwọn ń lọ mi. Wọ́n gbàyè. Ọlọ́run lẹ́nu màrẹ̀ ń gbọ́. Ẹ bá jẹ́ nọmba tírì. Ẹ́ ńlọ mi mm. ẹ ṣe gan ni nangode mm. kó ṣe about béèyàn ṣe múra tẹ máa múra pa tẹ máa dé gbogbo ikùn yín ẹ má má bẹ́ẹ̀ ṣe máa múra pa yẹn ó ti jẹ́ kí ọpọlọ yín yòrò ẹ máa múra gan yorùbá máa múra ẹ lè sọ pé you are the best dresser wọ́n máa fún yín nìyẹn you are best kinní kan for madness and wickedness ẹ bá fẹ́ fún wọn láwọ́ọ̀dù ẹ fún yorùbá ó ti yé ẹ fún yorùbá ṣé mo pé yorùbá mo ti wá ó tọrọ máa ń korò bí ìsọkúsọ ni i'm part of them but i'm not one of them i mean i'm i mean i'm one of yorùbás but i'm not part of their evil ones okay ẹ fún wọn ní wickedness ẹ má bínú o ẹ wọn ní wickedness no manners kan wò pé ayé ẹlòmíì kò jọ wọn lójú so far they are okay okay no manner táwọn bá ti wà okay báyìí. <laughs> ayé ẹlòmíì ò mí ní kankan sí wọn wọn bá ti fẹ́ fúnyàn ní àwọ́dù wèrè ọ̀dájú abiyamọ ìkà of the universe no manner mannerless people the one that have a lot of crazy ẹ lọ wò dáadáa wèrè ẹ lè rí wèrè haúsá púpọ̀ wèrè yorùbá ló pọ̀ jù wèrè gidi o àti spiritual wèrè gan honestly speaking wọ́n fún yín gbogbo àwọ̀dù yẹn báyìí ṣùgbọ́n tó yorùbá sorry to say mm. bọ̀ kábí ọlọ́run ò sí nínú ìkòkò dúdú lẹ́ẹ̀kọ́ fún wa iná ti jáde mm. kábí ò sí o kábí ọ́ ò sí elédùnmarè. Mm. these people àwọn tó wà ń bẹ̀ tí mo mọ̀ pé yorùbá dẹ̀ ni wọ́n tó ń bá sọ̀rọ̀ báyìí wọ́n lọ wọ́n bọ̀ ni wọ́n lọ wọ́n bọ̀ ni wọ́n lọ wọ́n bọ̀ ni ó tiẹ̀ ní kan báyìí mo tún gba excuse me ma ó ṣe bíi pé tí ń dòun báyìí ó gbé iphone ó dùn wọ́n sétí ó da iphone ó gbèsè tí ó fẹ́ ṣe òun náà ṣe òní ó wọ Kampala òun ni kò lè mọ̀ pé wọ́n làwọn bá ṣe ó ṣe bá ṣe ń lọ ó kun pampé mẹ́ríkẹ́ tó kùn sójú lánàá yẹn ó máa fẹ́ tíìkì tó ọwọ́ mi tó bá gbọ́ pé ó rójú mi ní orí páǹpà tí mo lẹ̀ mójú ni ó pẹ́ tó mẹ́ríkẹ́ ọwọ́ mi gbogbo aṣọ ló máa ti kóbó sílé. n hmm. bá pè é excuse me ma bọ́n ṣe kọjá lọ wọn ò ní sọ pé kí lẹ wá ṣe ẹjọ́ mà kí lẹ wá fún kí nìkan náà kàn jókòó kàn béèrè ó ti o wọ́n ti sọ fún wọn wọ́n kàn máa lọ ni wọ́n máa ṣó wọ́n máa ṣó wọ́n máa ṣó ẹ ní mana go to office of yoyibo and go to other embassy ní Canada mbẹ ní Ottawa mbẹ yẹn go to Dubai embassy go to gbogbo South Africa embassy go and see the way they they behave ẹ lọ ẹ rán wọn lọ fún training ẹ má waste owó sórí wọn náà ẹ kọ́kọ́ kẹ́ tó kẹ́ tó gbé àwọn míì wá ẹ kọ́kọ́ rán àwọn eléyìí dànù ẹ kó wọn dànù sígbó kẹrin ṣọ́ọ̀fù wọn wọn ò tiẹ̀ fit ọ́fíìsì yẹn gan yàtọ̀ sí haúsá yẹn àti àwọn kan tó wà ń bẹ̀ ṣó ti yé yín àwọn kọ̀ọ̀kan ṣe láwọn tó kù yẹn àwọn bíi mẹ́rin péré ni mo ni mo lè sọ pé kẹdá dúró mẹ́rin kẹkẹkẹ ìkan ló ìkan tó wá dé lórí àná yẹn ó wá ń try láti bá wa kínní ṣó ti yé ṣe láwọn yòókù yẹn ẹ rí ìṣọ́fù wọn ọjọ́ kúrè ẹ bá wa kó àwọn wèrè tẹ kó síbẹ̀ yẹn bá kó wọn kúrò ọjọ́ kúrè mọ́jọ ẹ bá kó wọn kúrò black boy àwọn kí a pè bá black boy sí ẹ ẹ black boy àbí black black ó ti ó ti yé bẹ́ẹ̀ because òfin wà ní ìlú Canada ń bíbà wọ́n máa rò pé tá a bá lọ ń sínú ọ́fíìsì bẹ́ẹ̀ tá a bá lanu gbòǹgbòlà tá a lọ ń ṣò bá ṣe a máa dàbí pé èèyàn fẹ́ recognition wọn mo wò wọ́n náà kí ló wà ń bẹ̀ wọ́n á tún máa béèrè what is your surname because wọ́n fẹ́ kó drop orúkọ Dangote no wọ́n ti ń béèrè mi lọ́wọ́ mi wọ́n kí lorúkọ ẹ what is your business ẹni tí mo gbé sókè what is your business orúkọ tó wà lórí mo máa change orúkọ mi very soon orúkọ ọmọ mi lè sọ pé orúkọ adébọ̀wálé yẹn gan fún mi ní dirty name ó fún mi ní nǹkan kan ó fún mi problem gan tí orúkọ mi bá change nsìn gan wọn bí ìyá yín kú ó dà pé orúkọ yẹn gan ò command respect mu alhaji alinko dangote please quickly change my name for me seriously i can't wait for my name to be changed tòótọ́ kó di mi sí lágbájá ṣó tiẹ̀ orúkọ ọmọ mi ọmọ mi sì máa ma lo kinní ẹ̀ o to náà bá dẹ̀ yá o ma change orúkọ e because o náà ma marry now á ṣe change of name in fact ni level ta dey gan ni level ta dey dé o si o kò ń ṣe family kan fun ọmọ mi lo wà mọ́ ti ẹ̀bẹ̀rẹ̀ ẹ̀ mo le mo lè tún wá àwọ̀dù ọmọ mi fún ọkọ mi o le jẹ́ ọkọ mi bẹ́ẹ̀ ni kó tó má level ti mo dé I will give my husband, my baby, my husband name. Simple. And tó bá bíire kó wá béèrè lọ́wọ́ mi pé why do you give that change that Sarah's name to your husband's name? Ma béèrè lọ́wọ́ ẹ pé do you is it not somebody that responsible that is going to be a father? Is not somebody that even logical I mean biologically he bábíyàn gbà mí. Ẹni tó ba ti responsible bẹ́ẹ̀ ni ẹni tó bá ti responsible ni òun ló lọ́mọ bẹ́ẹ̀ ni ẹni tó bá ti bi ìyá ẹ̀ dáadáa kó wá sọ fún mi pé kí ló dé tó ṣèǹjẹ kó làdébò wálé màá béèrè pé kí ni responsibility ẹ lórí àdébò lórí ọmọ náà bẹ́ẹ̀ ni my husband please come and change my name quickly i'm i'm ready to give yes ah, ah. ọmọ tí mo ti bí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yẹn mo ready láti kó fún yín sí kí lẹ ń sọ bẹ́ẹ̀ ni tó ṣe àwọn ọmọ mẹ́rin name to be changed wọ́n ti drag me jù pẹ̀lú orúkọ yẹn gan lóde nonsense Mama máa bèèrè lọ́wọ́ what is your name my name A day is home is not a day. we are going to change because Mama máa tell me the last name because want to repay. pé gbogbo me, one more majority of them wọ́n ní nọ́mbà mi lọ́wọ́ bọ́n ṣe One more. Me mọ̀ Want to change gbogbo nọ́mbà á ti wò ó Dangote ló gbé síbí ló gbé síbí yeah God bless you ya yeah. ó yes children belongs to responsible fathers. Eh? bó ṣe jẹ́ nìyẹn òun lẹ ti gbọ́ yẹn kí ló ṣì gan. so this person open the èyí tó jẹ́ haúsá yẹn ló open wardrobe kọ́lọ̀ aṣọ yìí ló wọ̀ lánàá kọ́lọ̀ bàbá rìgá ẹ̀mí brocade ló wọ̀ lánàá the person tó tó attend sí wa kọ́lọ̀ bàbá rìgá yẹn ló wọ̀ kọ́lọ̀ brocade green brocade tó wọ̀ lánàá nìyẹn tó wọ̀ lánàá nìyẹn èkejì yẹn tó ń lọ tó máa ṣe bíi kangaroo <laughs> bí ẹranko tí ó wà ní ẹranko Australia a máa ṣe bíi àwọn yòókù ṣe bíi kangaroo kangaroo is kangaroo is kangaroo is kangaroo ṣe kí lẹ lè ṣe you see me you respect me ni ìfà ìṣíwèrè lẹ̀ fún yẹn lè lè dúró wò kì í ṣe kì í ṣe rọ́ àwọn tí mo bá fa wèrè wọn yẹn mo ti bá wọn fa face to face nàìjíríà mm, you see me like a gentle person i'm not gentle like that <laughs> but the the the the You know, when lion is going, he go gently and he walk at times sluggishly. But when I have a target, you know that there is muscle, there is <laughs> there is energy, good one. There is there, there is speed for that goal. But when there is no goal, when there is no target, I walk sluggish. I don't walk sluggish. I'm just saying it. Lion walks sluggish and he walk like a He walk, you know, gentle, gentle, in looking, and at times he seems sleepy. It's not. He has a target. He has a goal. I was now telling this person, getting to the place, obey bèèrè me. are you, money? the person you call the person, ó ti because want to connect gbogbo phone mi no máa ti hack ibi tí n bá why do you want to know where i'm going to you want to know everything about me you better go and face your business and just and stop disturbing yourself. Anyway, only gentility is the mother of stupidity so don't be too gentle I'm not. But you know, Amy, before there's some people they they, are, they don't watch your stress. I want Àwọn ọ̀gá mo ti meet want to do all lọ No, yẹn tí wọ́n give me pẹ̀lú respect, Don't check me, Don't love me. Don't deserve me. fún we care. So killer, I want my máa waste energy me. I want a guy, I want to be one chance. She bí ìgbà tí mo fẹ́ sọ̀rọ̀ sí mo ní ọjọ́ Ojo kure mojo, báyìí ní tá a bá fẹnu sọ ọjọ́ kúrè tá a bá ní kán ba yí ẹ̀jẹ̀ ń bì kì í ṣe bíba yí ẹ̀jẹ̀ pé kán yọ ọ́ máa yọ ni tá bá tún gbàdúrà sí ó máa wá kó máa come to pass talk less of àwọn ìránṣẹ́ ni wọ́n nà àwọn tó ń kàn wọ́n máa lò wọ́n náà wọ́n máa dà wọ́n nù létàlétà náà tó ní benefit wọn gbà kí ni wọ́n so màmá gbé sí energy mi sí wọn lára they don't deserve my energy as bọ́n ṣe wà tán máa ń ṣe bí kọ́ndúkọ́ndú bí nǹkan kan kò sí kọ́ńsúlà nu wọn náà kò sí kọ́nsúlà náà ṣé kọ́nsúlà wà nínú wọn ni tó bá tiẹ̀ wà nínú wọn kí ló wà nínú kọ́nsúlà ṣé kọ́nsúlà lórí méjì ni we are dressed consulars so kí wàá ní àwọn tá a máa ma waste energy kò ń ṣe pé agẹ́ǹtù mo kàn ń sọ fún wọn ni mo kàn bọ́n ṣe show manner tó ń sọ pé kí wọ́n bara wọn jẹ́ yẹn òun náà ni wọ́n bara wọn jẹ́ yẹn adẹ̀ wá ń ṣàlàyé mi báyìí sínú a disgrace to them ọ́fíìsì tá a lọ lánàá yẹn ìta kọ́kọ́ lọ yẹn kò tó ọ́fíìsì kò tó kò tó Nigeria embassy ní ká bá fi sórí weight organization kankan níbi tá a kọ́kọ́ lọ yẹn look at the way they take things àwọn tó yẹ kó behave normal jù wọ́n wá mess up ara wọn wọ́n dẹ̀ máa believe pé wọ́n ṣe máa lọ lóyìnbó náà tó máa jalè tó máa máa ṣe oríṣiríṣi òṣì tó máa máa ṣe òṣì bí ẹran níwo no shame orí facebook ń bì bó jẹ́ máa súbà bójú ọmọ nàìjíríà ni wọ́n ti pa tipẹ́ wọ́n ló kéré jù orí ẹ̀ ní gbogbo máa ti máa máa ṣe orí burúkú no pro wọn ò fẹ́ progress anybody wọ́n máa da gbogbo ọrùn tó bá ti lè wà ní small level báyìí that small level yẹn báyìí wọ́n máa da gbogbo ẹ̀rú ni In tó tò tẹ́lẹ̀ wọ́n máa da gbogbo ẹ̀rú wọ́n á fọ́ gbogbo ẹ̀ ni kí ló dé tá ń ṣe ni mo bá pe ìyẹn náà tó ṣe NII tó ti gbowó lẹ́ẹ̀mejì tó jẹ́ pé fraud kòrókòró fraud ni ó gba fifty fifty dollar kan lọ́wọ́ mi pe. Emi àtọmọ mi o pé tán bá ti ń téèyàn bá ní issue kan wọ́n máa run around ẹ̀ ìwọ run around wọ́n máa ní wọ́n wà meeting wọn ò sí meeting o meeting tán wà yóò lè jẹ́ pé wọ́n ń jẹ KFC lọ́wọ́ àbí wọ́n kàn jókòó kàn máa fi ẹṣẹ ẹfẹ àbí kán máa gossip lọ́wọ́ máa láwọn wà lè ní ó lè yùkà ó lè test ok yùkà ó lè test mo máa ń rí alájà tó máa gbé fóònù tó máa pè ta ló yẹ kó máa sọ pé gbogbo máa tẹ̀sí ni wàá tẹ̀sí ẹlòmíì nínú wọn báyìí á wò pé tí wọ́n bá jà ẹ́ lólè those people who stealing from you using whatever they steal from you to hype themselves as see they are important than you <laughs> if you steal from me you collect from me and you are now you want to be happy yourself you are crazy ni kò sí kò sí nǹkan méjì okùn ní mẹ́ta ọlọ́dẹ orí ni tó bá réyàn kò lọ ṣe ẹ̀kẹ́ wo lo máa gba lọ́ gba medication ẹni tó bá dẹ̀ lè rí lọ lọ́ ra lagatin ó wà lọ́ fi ní kíní tó bá ti débẹ̀ tó bá dé nàìjíríà wà ló fẹ́ ra lagatin àbí ìlú tó bá ti ta kíní ló fẹ́ ra lagatin àbí lagaflex ó máa wà òkè pẹ̀lú orí ẹ̀ ọlọ́dẹ wọn kàn ń lọ wọn bọ̀ ni wọn ò ní jókòó àwọn tó bá lọ bẹ̀ yẹn o ò ní rí tó bá rí gbogbo síìtì wọn máa kàn máa empty ni àti gbogbo síìtì ẹ̀dẹ̀ ló léyàn tó wà mẹ́ they will not sit in one they will not stand in one office like this they will go go gossip wọn kàn máa gossip ni no wọn gossiping ni gossiper is my hobby a lọ sọ́fì ẹ́mbàsì káàkiri o during that time tí mo fẹ́ gbàgbé tán ní kí n lọ sí gbogbo àwọn ìlú tí mo ti gbé mo try gbogbo ẹ́mbàsì o ti nàìjíríà ló yọ yẹ àti pé wọ́n ṣépè fún wọn àjàjà ti yorùbá yẹn ẹnìkan wèrè kan tó ti ní ọdẹ orí torí ẹ̀ ti sán dànù bóyá ti lọ sí páwà rí kò wá lọ mọ́ àbí nǹkan kan ti ṣe lọ́pọlọ a máa jókòó sílé wèrè kan máa da gbogbo ẹ̀rú táwọn èèyàn bá náà fẹ́ ṣe nǹkan nàìjíríà àwọn wèrè kan tó yẹ kán lọ yẹgi fún tó yẹ kẹ́ pọwọ́pọ̀ kẹ́ dági fún wọn pa wọ́n sọnù wọ́n máa wọ́n máa da gbogbo system rú wọ́n máa jẹ́ gbogbo yín kẹ́ look later kò sí bí nàìjíríà ṣe lówó tó wọ́n dàbí wọ́n dà wọ́n lítà wọ́n dọ̀tí kì í ṣe ká múra bọ́n ṣe múra tó máa ń gbójú wọn síbẹ̀ tó máa kun parike yẹn wọ́n ti rò pé wọ́n fún àìbẹ́ yẹn wọ́n dọ̀tí they will send some people wọ́n múra wọ́n múra mú ní yorùbá land especially but they turn the country to litter country ìlú tó ti pépà ìlú yẹn wọ́n sọ di ìlú tó ń ṣa pépà bó ṣe máa ń rí la tó bá sọ wọ́n sáàrin èrò bó ṣe máa ń rí nìyẹn wọ́n mọ̀ o they don't know to God who made me tí mo dé gbogbo ibi tí mo dé lánàá báyìí ibo mi ò tó ẹsẹ̀ bàtà ẹmbásì nàìjíríà kò yẹ kó tó bàtà bàtà ẹmbásì nàìjíríà ibẹ̀ máa kàmù ni ibẹ̀ yẹn báyìí ó kàn máa dàrú ni dàrú báyìí ni kí ló dé tí ayé tẹ́ fi dàgbò nàìjíríà rú bí ẹsẹ̀ tí ń lọ anyway ẹni yẹn ló farabalẹ̀ ló wá bá wa wá pé wọ́n ní the first time tá a wá nígbà yẹn was June last year la kọ́kọ́ wá la sọ pé a fẹ́ take picture wa la dẹ̀ ti ṣe iná wá ní a máa padà lọ láti lọ ṣe NIN pé without that I cannot do passport a lọ ṣe NIN nígbà yẹn no ṣe no dẹ̀ pé april la kọ́kọ́ may last year so for a month aṣáà run around ìyẹn ìgbà tó dẹ̀ ṣe tó àwa book lórí system padà ti ṣe báyìí ká wá lọ ya picture ká lọ take passport wọn wá tún ní kò correct ní kò bẹ́ẹ̀ ń ṣàbẹ̀rẹ̀ sí ń dà wá láàmú ìgbà tó tún wá yá wọn okay o you have to bring the old passport before they can give you new passport Tell you, bá you know you have to bring the old passport before they can give you the new passport I write a letter to address the immigration of Canada it take a while and they send it to me mo dẹ̀ lọ bá wọn ọ̀rẹ́ o passport lẹ fẹ́ jẹ kẹ tó di pé owó mi mo fi gbàgbọ́ tẹ́lẹ̀ fẹ́ rí wọn làwọn gbọ́dọ̀ cancel yẹn tán káwọn tó ṣù wọn cancel yẹn tán wọn tún ní NIN problem wọn ní kiri kan ṣàmà fún ẹ ní problem kan sódà wàá máa lọ wàá máa bọ̀ bó dẹ̀ ṣe lọ àwọn kan wà ní system yìí I'm telling you some will spend like a thousand before they get to the embassy Nigeria some will book hotel because they want to come to consul I mean embassy mo ṣe ń disturb ayé èèyàn nìyẹn kí ló dé tẹ máa tún gbé ẹ̀mí èṣù yín ẹyẹ yín òòṣà wèrè tẹ máa ń sìn ẹyẹ wèrè tẹ máa ń sìn orí burúkú yín tẹ máa tún gbé lọ sí ìlú òyìnbó hunting people in abroad ẹ máa hunt nílé ẹ tún máa hunt lóko ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run tí wọn bá behave dáadáa ẹ gba òyìnbó pẹ̀lú wọn tó ní office etiquette tó ní office manners ẹ gbọ́ kò sí nǹkan tó fi ń ṣèyàn tí wọn bá ní mánà ẹ gba àwọn òyìnbó sí wọn láàrin kán lè kọ́ wọn tí wọn bá lẹ́kọ̀ọ́ ká kúnlẹ̀ fúnyàn nìkan ni wọ́n rò máa rò pé owó ṣe ó jẹ́ respect ni they have no respect for anybody tó bá jẹ́ tí n bá ti gbé orúkọ àlíngò Dangote kó jẹ́ òǹgọ̀gọ̀ ló wà lórí passport mi kí n lánàá wọ́n máa gbọ̀n báyìí ni tó bá jẹ́ òǹgọ̀gọ̀ ṣó ti yé bẹ́ẹ̀ kì í ṣe pé wọ́n respect ẹ̀ náà torí pé wọ́n bèèrè pé bóyá àwọn lè rí kúdọ̀ ìrà wọ́n lè rí connection ṣó ti yé yín wọ́n lè rówó wọ́n lè rí accommodation wọ́n lè fẹ́ ṣe kán ní wọ́n fẹ́ ṣe lọ́ǹṣì wèrè kán ní kán fẹ́ pè wọ́n ṣó ti yé yín kán ní amọ̀ ìyàwó wọn ìyàwó wọn máa ń wá bì ó ti yé that's it fake love. wọ́n ṣe é what is your name what is your surname orúkọ tí mo sì ń jẹ́ ni ìbá ẹni tó lórúkọ yẹn gan tó fún wa lórúkọ yẹn wọ́n ti pa. Mm fún tipa àwọn tipa ẹ̀yin náà ni ẹ ṣáà mọ àwọn tó pa ó ti yé hmm. olè they go for money òun ni gbogbo nǹkan ṣe they go for names and orúkọ ló ṣe ah. ẹnu ẹlẹ́wà yẹn ẹ jẹ́ ẹ lé wọn wèrè kúrò tí ó bá wọ̀ kẹ́ kó ẹ mú yorùbá ẹ mú yorùbá òyìnbó sáré wọn kọ́ lè kọ́ wọn bó ṣe ń hùwà wọn ò níwà o. Mm. àwọ̀ they were going up and down ẹni tí bẹ̀rẹ̀ náà bó ṣe dúró nìyẹn tó ní ọmọ tòun ò tí ì rí passport tiẹ̀ gbà tàjọjọ wá nígbà yẹn lọ́hùn ó ní april náà we came april mo ní yes ọjọ́ kan báyìí òun ló wà lẹ́yìn mi gan nígbà tí wọ́n take picture of mi wọ́n take fọmọ mi wọ́n wá take ti woman yẹn àti obìnrin kan báyìí tó gbọ́mọ dání obìnrin yẹn sọ pé ọmọ ìkókó báyìí ló gbé dání ọjọ́ méjì ló lò nù bọ́ọ̀sì kó tó wá ìlú tó ti ń bọ̀ ìlú wo ló ti ń bọ̀ ní Canada ń bí báyìí because ó láwọn ìlú kan tó yẹ pé ní Canada ń bí wàá lo owó tó máa fi ra tíkẹ́ẹ̀tì débẹ̀ <laughs> ó máa ra tíkẹ́ẹ̀tì first class lọ Nàìjíríà bẹ́ẹ̀ ni mo sọ fún yín ní Quebec lásán ó ní state kan tó máa ń wọ tíkẹ́ẹ̀tì bẹ̀ tó máa ń wọ flight bẹ̀ ní almost three thousand dollars two thousand eight hundred ní Quebec yìí lára state Quebec ni wọ́n kà mọ́ talk less of àwọn Canada is a very wide very big country ṣé yín so àwọn kọ̀ọ̀kan wà nínú ìlú tó jìnà lọ́hùn yẹn tó yẹ pé wọ́n máa wá sí Ọ̀tà wa tẹ́ ẹ máa dẹ̀ rí wọn tẹ́ ẹ̀ ní jẹ́ kó ń wá lẹ́ẹ̀kan ṣoṣo wọ́n máa wá many times ni láti máa exploit wọn láti máa jà wọ́n lólè ẹ dẹ̀ jẹun náà títí títí ẹ máa ń gbẹ ni tẹ́ bá rẹ́ni tó bá sọ̀rọ̀ abáyẹ ẹ má máa bu náà ni ẹ máa jẹun títí báyìí wọn ò ní rí lára yín ìtàn kò lè rí náà ni pé pancake ojú yín nìkan náà la máa rí ẹ máa jẹun báyìí ni ẹ bí ìkànnì kánkáwọ̀ wọn ò kiri lára wọn fíw àwọn èèyàn tí ó mánà tó ní mánà mbẹ yẹn àwọn ló ní bọ́dì mbẹ yẹn àti ẹni tó àtẹ́ǹtì bí lánàá tó já haúsá yẹn àwọn yòókù báyìí ẹ ní rí lára wọn ni ajẹnirun yìí náà ni ikán wọn ò kí lára ikán. Mm wọn kì í ṣe wọn ò ń ṣe builder o destroyer ni wọn. mo dó sórí kí ni hello ó dẹ̀ ṣe bíi pé ìkan tiẹ̀ gbé èyí tó wọ Kampala lánàá tó kun mẹ́ríkẹ́ tó lo irun rẹ́ẹ̀dì báyìí. adẹ̀ńsọ ẹ ló mà á tún máa fi mà fún wèrè o á <laughs> tún máa lo mà fún wọn olórí burúkú tí ó pé ẹ ní pẹ́ ń bẹ̀ mọ́ ṣe máa pẹ́ ẹ lè pẹ́ tá a bá fẹnu sọ yín wọ́n á rìṣọ́ọ̀bù wọ́n á kó ẹ̀yìn yẹn dànù wọ́n á kó ẹlòmíín wá síbẹ̀ yẹn kì í ṣe rọ́ ọlọ́run Elédùmarè ń gbọ́ ẹnu mi tá a bá fi já yín ọ̀run gan máa já yín sọnù ni tá a bá fi lè elevate yín ọ̀run gan á promote yín ẹ̀yà wèrè mọ́tìlẹ̀ ni anyway the place was they are not uh, they are mannerless majority of them ọkùnrin yẹn nìkan ló ṣàfẹ́ àtẹ́ǹdì sí wa olúwa sọ fún wa pé mo ní òkè now ó wá ní tí ó wá bá wa google nin eventually wá ní wọ́n wá ní they have to see they need something àwa ní photocopy ẹ̀ lọ́wọ́ gbàtà tí wọ́n á rí yẹn wọ́n wá ní wọ́n need the receipt tí wọ́n ti fún wa ń gbà yẹn pé wọ́n ní ah, ẹni tó pè mí yẹn kò sọ pé ká tiẹ̀ òun tún máa need the receipt tó kàn ní ká tún lọ ṣe nin pé tá a bá dẹ̀ ti ṣe automatic wọ́n máa grant wa ní kíní yẹn pé òun ló jẹ́ kí passport wa hang pé that that is the problem pé because of the NIN tí ò correct pé òun ló jẹ́ kí passport wa hang ìyẹn passport mi pé the moment tí n bá ti lọ ṣe kí n lọ passport office ìyẹn mi pé passport bọ̀bọ̀ tó ń ṣe NIN náà bọ̀bọ̀ tó ń ṣe NIN yẹn mi o kàn fẹ́ mi ò fẹ́ mi ò kì í fẹ́ jẹ́ kí tèèyàn bàjẹ́ lọ́wọ́ mi ó ń ṣiṣẹ́ mi ì fẹ́ kí tèèyàn bàjẹ́ mi honestly because mo mọ̀ pé they are working with those guys so ń ṣe NIN náà fraud ni wọ́n ń they are doing fraud and this fraud we have to stop it tí Canada Nigeria government torí Nigeria ó máa ní supporter of Nigeria government ni with supporter of àwọn wèrè kan bóyá àwọn minister kan tó ti lọ àbáwọn tó ìwà ń bẹ ló máa máa ṣorí burúkú yẹn tí wọn ò bá lè ṣe nǹkan kan we call United Nations we call America we call United Nations board of United Nations they should see to them this fraud Oju Koroju. they are they are stealing you know to make money in the system of this Canada and America you have to work And some people who are not working, they are, they'll be stealing. Just, they will be using system to steal from you. They should not allow them. I'm not speaking for myself alone, but others also. Don't ń especially those people in abroad. It's not a good thing. Come on, come, kan. Tó bá tiẹ̀ tún wò wọ́n. Anyway. Jẹ́ ká fi sẹ́nu ká dákẹ́ bẹ́yìn. Wọ́n ní ẹ̀nà ẹ̀nà ẹ̀ ókè ẹ wá bá mi ṣe náà náà ṣé mi ò nídìí nǹkan kan mọ́ láti jẹ́ kí wọ́n wá ní ẹ kí passport yẹn kan tó lè grant passport yẹn ń sìn ẹ how to bring the paper again and how to me again to just to bring the paper and we have a photocopy slip yẹn lórí kinní wọ́n ní we have to bring the original kinní kan kinní kan yẹn nǹkan ṣà ni wọ́n ń wá aṣáwá orí gbogbo mídíà aṣáwá rí ẹnìkan tó wá jáde nínú ọ́fíìsì yẹn one guy like this ó black ó wọ sport lánàá yóò wọ jeans ó wá wọ bí aṣọ sport sórí ẹ̀ báyìí ló wá ṣà ń bẹ ẹni yẹn náà pé please help us please help because of the sake of the lady that my little girl ìyẹn mi pé wọ́n sọ pé kó má help me ẹ̀ ní jèrè ẹni tó bá gbólọ́ mi mínísítà àtẹnikẹ́ni tó wà ní díẹ̀ ikú burúkú bó ti wù kí ẹ̀ tiẹ̀ good to ọ̀run máa break kí ẹ̀ tiẹ̀ to pieces ìwọ tó bá ń bẹ àwọn wèrè yẹn refraps ni wọn náà tó bá pì ìyá ẹ̀ dáadáa ìwọ mínísítà yẹn àbẹ́nibọ̀ tó bá wù kó jẹ́ challenge me tell me let me know that you are the one behind it bí mi ìbá ní dárúkọ ẹ kí n tó bá lè pààyàn kó jẹ́ kó dẹ̀ pààyàn tó kó sọ pé wọ́n ló pa tó bá sẹ́ so just tell me bí àmì ní call out kó bí tí ìbá call out kó pè mí lọ́mọ àlè. and anybody táwa bá ti fi ẹnu sọ tiẹ̀ ní burúkú lára àwọn tó ń ba nàìjíríà jẹ́ ni kò nídìí kan kan dá dúró ó yẹ kán pa wọ́n dànù ni ni wọ́n ṣe èwo ló kàn mí anyway ṣá tá bá ní kò kàn wá irọ́ náà ni ó kàn wá o because owó mi ni gbogbo ohun tán dẹ̀ ṣe yẹn irú owó wọn máa sọ pé àwọn kan mọ̀ mọ́dà láàmú ni àná tó wà yẹn náà sì ó máa wo wá òun kọ́ ni mo yẹ̀yẹ́ yín yẹn tí bá ti bí mo bá ti wá sọ́fíìsì yẹn mo sọ bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe máa ń ṣe tẹ̀ní àtẹ̀sí èmi kọ́ lẹ máa ń ṣe èmi kọ́ nìkan kọ́ lẹ máa ń ṣe fún at the end of the day ẹ máa ṣì kúrò lọ́fíìsì ni kò sí ẹni tí oyè tó bá jẹ́ bísínẹ̀sì yín ń a máa sọ pé tẹ bá tiẹ̀ kú gan orúkọ yín á máa rẹ́rìn lórúkọ bísínẹ̀sì yẹn ó di eyín but ẹ̀yin ibi tẹ́ ẹ lọ oyè lé bàbá yín kọ́ you go there you still comot <laughs> you go go back home one day ó dàbí ẹni tó wáyé ni tó lòun ò ní lọ mọ́ ta ló fẹ́ fi jọ kì í ṣe ìyá ẹ lónìí bẹ̀yẹn ó sì máa fi pìtàn ní kókó ṣì dànù ṣe dáadáa ńgbà tó bá wà ńbẹ̀ tó bá dẹ̀ ṣe dáadáa kẹ́ kórí burúkú lọ sígbó haúsá ah wọ́n good god bless them in fact dá haúsá mà yẹn òun ló dúró ṣàbá wa wá ó ṣí gbogbo nù ibi tó máa ń kó fáìlì wọ́n ní ó ti fẹ́ pé ọdún kan àti oṣù mẹ́jọ báyìí o ló ní ọdún kan àti kìnìyẹn náà pé gbogbo ibi tó máa ń kó sí rèé wọn wo gbogbo ẹ̀ wọn borúkọ orúkọ wa ń bẹ̀ ó ní gbogbo èyí bá ní nin kìíní problem tó bá forúkọ wá síbẹ̀ gan torí pé wọ́n fẹ́ disturb ayé ara wọn wọ́n lè lọ yọ kúrò ńbẹ̀ wọn ò rórúkọ wá ń bẹ̀ ọmọ mi ṣàṣẹ gbogbo fáìlì ó ṣe gbogbo email ó ṣe gbogbo kìíní ṣá àṣẹwà rí rìsíìtì yẹn bí tó screenshot kìíní yẹn wọ́n ṣàlà send original mo ní ẹjọ́ email tá a máa send yìí sìn ṣó máa lọ wọ́n ní ká sẹ́ǹdẹ̀ ká dẹ̀ kọ ká kọ àwọn nǹkan kan pé nǹkan tó bá ṣẹlẹ̀ èmi kọ́ ni mo ṣe my daughter yesterday lẹ́sẹ̀kẹsẹ̀ òun ló máa ń tọ́jú àwọn fáìlì yẹn to be to be sincere may God bless my daughter for me ó dẹ̀ lọ wo ibi tó kó àwọn fáìlì yẹn ó ṣàn sọ pé mo ní ṣáì ní ìsinsìnyí lọ́wọ́ wá ní owó dàpọ̀ ń tọ́jú ẹ̀ síbi kan a dẹ̀ délé lánàá yẹn tá a ṣe délé tẹ rí wa yẹn ó dẹ̀ lọ chẹ́ẹ̀kì e, ó rí fáìlì yẹn tuntun ó rí sísìtì yẹn àti sẹ́ǹdì ti tèmi yẹn sí wọn o ìyẹn mi pé èmi gangan ní iṣu wọn wọn ò fẹ́ kí n wá sí nàìjíríà mo kì í ṣe pé bóyá nàìjíríà yẹn ṣó pressure tó yẹn ní nàìjíríà tó gbóná owó wà ń bẹ ẹ̀tọ́ mi dẹ̀ wà ń bẹ ọkọ mi wà ń bẹ gbogbo nǹkan ló wà ń bẹ fún mi <laughs> wọ́n kì í ṣe torí àwọn criminal náà tó ń bèlè pé wọ́n fẹ́ protect ara wọn ẹ̀yin criminal kò sí nǹkan tẹ́ lè ṣe sí i the only thing náà ni pé kẹkàn gbójú kẹkàn kó sì lọ tó bá jẹ́ pé ẹ ti gbójú kúrò lọ́rọ̀ mi tó ẹ ti gbọ́wọ́ kúrò tipẹ́ àní dé junction tá a wà yìí ìwọ́n tí àwọn máa ti sọ pé kí la fẹ́ ṣe wọ́n tá la máa ṣe wọ́n náà là ń ṣe wọ́n wọ́n là ń ṣe wọ́n yẹn at the end seriously tí n bá ní mo fẹ́ wá nàìjíríà lónìí pọ̀ kí ni mo fẹ́ máa bínú wá ṣe nàìjíríà kí ni mo fẹ́ bínú wá ṣe nàìjíríà but tí n bá gba passport mi many countries, tí n bá ní mo fẹ́ lọ fọ́lìdè tí bá fẹ́ wá nàìjíríà máa wà ní mi ò ní láti mi ò ní fìjà kúrò ní Canada kí ni mo fẹ́ wá ṣe pẹ̀lú <laughs> but I, it's my right I just want my passport I need it simple as that I need my passport and I pay for it so why would they <laughs> would they give me my passport when I pay it's my right kò dẹ̀ sẹ́ni tó bá cheat wa gbogbo tẹ máa ń gbà yẹn torí ẹ̀ ṣọ́ra o anyway ṣáṣàjẹ́ ń dákẹ́ ṣọ́ra o ṣọ́ra o gbogbo ẹ̀yin afẹ́rúgbàbùkún àti gbogbo ẹ̀yin tẹ́ máa ń ṣe bí olórí burúkú yẹn hmm. ọlọ́run bó ṣe máa ń yọ síyàn yàtọ̀ o kò sẹ́ni tó rajẹ erùpẹ̀ tí ò ní gbowó òkúta o ilé tá a bá ti fi irọ́ àti itọ́ mọ ìrì máa ń wó wọn dànù ìrì lásán tí ò ń ṣòjò that your foundation is not strong it's not solid. kéèyàn lọ rajà lọ́dọ̀ èèyàn A lọ rajà ni màá mẹ́ẹ̀kẹ́ má ní mánà ẹ ní o ẹ ní mánà o ẹ bá wa rìṣọ́ọ̀fù wọn o ọjọ́ kúrè ọjọ́ kúrè mọ̀jọ̀ àbí kí lorúkọ yín kí lorúkọ mínísítà for ṣẹ́yìn tí rí ọ̀nà wọn lẹ̀ jẹ́ àbí passport. minister for passport yẹn interior àwọn náà ló wà nípa prison ó yẹ kán change ó yẹ kí àwọn ti prison yẹn ó yẹ kán ní prison house separate gan pàápàá. ẹ̀wọ̀n náà àwọn ọmọ yẹn ẹ̀wọ̀n ní mánà they are not representing themselves they are not representing their father they are representing the whole Nigeria. They are not representing themselves. They are representing the whole Nigeria. They won't represent. So there is no cause for them. Kò sí nǹkan tó máa ní kán máa misbehave. Àti pé oyè ilé bàbá wọn ni wọ́n ń ṣiṣẹ́ fún bàbá wọn. Máa yẹn ló wá fún wa ní ímeèlì ó àtẹ́ǹtì tiwa. Bó ṣe é àtẹ́ǹtì tiwa yẹn, wọn ò fẹ́ kó àtẹ́ǹtì tiwa, wọn ò fẹ́ information nìkan wọ́n sọ pé we still have ten people to capture we still have people to capture we still have people to capture bọ̀bọ̀ ti bí yẹn náà àwọn tó ń capture kì í ṣe ẹnìkan ló ń capture o torí pé wọ́n fẹ́ pé kó má attend sí wa ìyẹn haúsá tó attend sí wa yẹn wọ́n á gba èèyàn sọ́fíìsì wọ́n á máa sanwó sálárì fún ẹ wàá dẹ̀ máa misbehave kò ń ṣe pé ó ń sabotage ọ́fíìsì yẹn ni abẹ́wò ni wọ́n san sálárì fún ìwọ ni wọ́n san sálárì fún gbogbo wọn tó bá ti ní sálárì ní ibiṣẹ́ nàìjíríà ibiṣẹ́ nàìjíríà mo ti rí tí ọmọ bá lọ school kò ní serious tọmọ bá lọ ibiṣẹ́ kò ní serious ibiṣẹ́ wọn báyìí á máa dàbí pé wọ́n lọ market place ni wọn ò ní ṣiṣẹ́ kankan lọ́fìn wọn á kàn lọ wọn á kàn padà wálé wọ́n dẹ̀ gba sálárì tó bá dẹ̀ dìgbà tó bá tó bá ní wọ́n increase sálárì wọ́n máa ní sálárì yẹn kéré o ó kéré o ó kéré o sálárì yẹn ò dá o even ẹni tí ò ń dọ́fíìsì rárá bó tiẹ̀ kankan tó bá tẹ̀ dọ́fíìsì bó tẹ̀ kókò iṣẹ́ wọn ò le náà kéèyàn kàn débẹ̀ kó kàn báyàn wo àwọn nǹkan tí ó bá mistakes yẹn mo máa máa sọ Àbújá ni Àbújá ni problem ti wá àwọn goyè tó ń dá ń bẹ̀ yẹn pẹ̀lú Àbújá connection àti àwọn NIN connection they are both working together to destroy the system ní láti máa ba ayé èèyàn to enrich their pocket ẹ má gbowó àwọn ẹnìkan o kẹ máa pa ọmọ wọn lẹ́kùn kẹ máa fìyà jẹ ọmọ wọn kẹ wá lẹ́fẹ̀ẹ́ fẹ́ fi tọmọ tọmọ yín yẹn kó má bàa lọ máa gbé nínú ọgbà wèrè àbí kó kú mọ́ yín lọ́wọ́ a gbàdúrà ikú fún wọn o ẹ máa jẹ́ káwọn èèyàn ṣe nǹkan táwọn èèyàn máa fi lẹ́mìí gígùn ikú burúkú tó ń pa àwọn èèyàn káàkiri all over the world nàmí ní nàìjíríà yẹn especially ní yorùbá àwọn ìkà burúkú táwọn èèyàn ṣe ni anyway NIN is good ẹ pàtẹ́wọ́ fún Jésù ẹ pàtẹ́wọ́ o thank you o gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ kí ẹ wà nínú ayé wa tẹ́ fẹ́ jẹ́ kó ṣeé ṣe agbára jagbára lọ o Ọlọ́run ẹ ṣé o agbára Ọlọ́run ju agbára èṣù lọ o àwọn àṣetánì wọ̀nyí àwọn àṣetánì Ọlọ́run ìjọba kọ́ńkà àwọn gbogbo àwọn àṣetánì tó kó sí ẹ́mbáàsì Nàìjíríà ní Canada Ọlọ́run ìjọba kọ́ńkà àwọn àṣetánì o tó ń frustrate ayé àwọn èèyàn kì í ṣèmi nìkan ni mo bára mi ẹni tájọ ya picture ní ọjọ́ yẹn ó wà ń bẹ̀ tájọ capture ní ọjọ́ tí a lọ yẹn mo ti lọ sí embassy tó gbé mo fẹ́ gba passport ẹ̀ ọkàn ní ẹ̀ márùn-ún ẹjọ́ o mo rawọ́ ẹ̀bẹ̀ ní sọ́dọ̀ yín ọlọ́run gbogbo àwọn ẹ̀mí èṣù tó ń kó sí embassy Canada tiwa embassy Nigeria embassy tó wà ní Canada láti máa frustrate ayé àwọn èèyàn tó wà ní Canada tó jẹ́ ń pẹ́ frustration wà ní system already people ẹlòmíì wọn máa ní tó o bá rí passport ẹ̀ wọn ò ní fún ẹ níwèé ẹ̀ àwọn tó wá wà ńbẹ̀ yẹn wọn ò fẹ́ kán fún wọn níwèé wọn máa frustrate ayé wọn ọpẹ́lọpẹ́ ọlọ́run pé mi jẹ́ blogger ń gbà yẹn àti ọlọ́run wà lẹ́yìn mi òun ló jẹ́ kán fún mi ìwé tèmi tó wá sọ pé wọ́n dúró de passport yẹn láti gbà yẹn kán tó issue ìwé mi ṣé ẹ rí mi ṣé mo ìmọ̀ àti rí ìwé yẹn gbà mí tí ì ní rí gbà ẹlòmíì kẹ̀dẹ̀ tí òun ṣe blogger àti wọ́n máa fẹ́ rí passport tiẹ̀ kí ìjọba ìlú Canada tó lè fún ní ìwé mi ṣó ti yé wọn Nàìjíríà ò wá ní issue ẹ̀ fún wọn wọn á ní pé tó bá ti wo tó bá ti gba ìwé báyìí wọ́n ní the moment you have your freedom like permanent resident tó ti issue ẹ̀ ní ìwé ìlú wọ́n máa wí pé you have right to travel because you have been in the system for some time àwọn ti nàìjíríà tún máa hold wọn dání àjẹ́ wà nílé àjẹ́ wà nílùú òyìnbó tán bá tún gbé yín tẹ́ ti wọ plane tẹ́ tún fò fẹ̀rẹ̀fẹ̀rẹ̀fẹ̀rẹ̀ ẹ tún máa kẹ́yẹ dání wá ẹyẹ dúdú for that matter ẹ drop ẹyọ dúdú yín ẹ drop òòṣà àti epo tẹ máa ta tẹ máa fi lítà gbòòrò àti àdín oríṣiríṣi ẹ drop wèrè kò dáa it's not good. Ah. àwọn òyìnbó tó máa ń ṣe halloween yẹn wọn kàn ń ṣe wọn kàn ń ṣe fíìmù fíìmù lásán ni fíìmù wọn kàn ń ṣe ẹ̀yin máa wá sọ gbogbo nǹkan di reality fíìmù ni wọ́n ń ṣe fún yín hmm. ìyẹn bó ṣe jẹ́ o. ṣọlá yẹn ló wá bá wa ó ló bá mi bá haúsá yẹn sọ̀rọ̀ pé kó bá mi kó àtẹ́ǹdì sí mi òun náà behave dáadáa but kò behave kò behave nítorí fóònù yẹn but kò behave word bad púpọ̀ ṣé ti ṣọlá yẹn sì lè dúró hmm. má nǹkan tó tún wá tó wá sọ fún wọn pé kán bá ẹnìkan ṣe kíríkan náà àjàjà man tí ó jẹ́ haúsá yẹn ẹ jọ̀ọ́ ẹ bá wa promote ẹ hmm, ẹ bá wa promote ẹ the warning is um, it's true ẹ bá wa promote ẹ o ẹ kó ẹyẹ burúkú sílẹ̀ tẹ bá ti fẹ́ lọ tán fẹ́ gbé yín lọ sẹ́ńbàsì nílé ẹ ẹ kí n rí bẹ́ẹ̀ ṣe máa ń rí tẹ bá ti kó àwọn ìwà burúkú yẹn dání ni ẹ kí rí pé bó ti wù kẹ́ wọṣọ tó gan ẹ máa ń look bíi ẹ máa look dirty bá kò sí bá ṣe dẹ́mbàsì yẹn tó ń sìn wọ́n wá sí yàrá bìkan sílẹ̀ tó ń ní sófà kan ńlá ńbẹ̀ wọ́n ní sófà kan ńbẹ̀ ìmúníṣẹ́ yẹn la fẹ́ jẹ èyí tẹ́ wà ń bẹ̀tẹ̀ kan máa lọ ẹ̀ jókòó wọ́n ń jókòó gbogbo síìtì wọn báyìí ó máa empty ní ẹ̀ ní báwọn ní ojú kan náà máa lọ dúró sí wọn máa tútù tútù tútù tútù tútù. ìyẹn gbogbo ẹ̀yin tẹ́ ìjọba nàìjíríà bá wọn wá nǹkan ṣe sí wọn ìyẹn bó ṣe jẹ́ o wọ́n máa bèè lọ́wọ́ ẹ̀ ní ẹ what is your name orúkọ mi ìṣe eh, adébọ̀wálé ló sì wà lórí orúkọ mi ẹni tó dẹ̀ ń jẹ́ adébọ̀wálé ti kú but surname bàbá mú mi ni mo dẹ̀ sì ń lo surname yẹn because of my daughter mo dẹ̀ ti sọ lẹ́ẹ̀kan sí bí eré bí àwàdà ó ṣe máa jẹ́ nìyẹn ẹ kó ẹyẹ yín sílé ẹ lọ kéyìn ẹ lọ kó gbogbo ìwà burúkú yẹn lọ kó pamọ́ kò dáa halloween end of this month àwọn máa ṣó halloween halloween yẹn wọ́n kàn máa lọ ra max wọ́n á fi sójú wọ́n á gé ọwọ́ wọ́n á ṣe kinní kan eré ni wọ́n ń ṣe ẹ̀yin sọ dòótọ́ èmi fẹ́ lè ṣe lọ láàárọ̀ yìí o mo kàn ní kí n sọ náà ni ẹ jẹ́ àtúnka kinní a lè sọ ṣé yẹnsi ẹ wò ṣé jísìlì wèrè yẹn kò tíì ṣó ti tún ṣó ti kórúkọ àwọn èèyàn tó lóun fẹ́ kó jáde jísìlì lọvà ló gbé síbẹ̀ ó kàkà news news jísìlì lọvà ni o. Mm. owó tí wọ́n bá ní ní báyìí sweetheart megidana ẹ̀yin ẹbí ọkọ mi ẹ ṣe gan ni o yorùbá user ni wọ́n and dump ah they are users mm. no problem à ń lọ báyìí láàárọ̀ yìí a máa tún padà wá níbà ní ká má dín nìkan là ní níbà ẹ ṣé o gbogbo ẹ̀yin tẹ́ kí mi sórí bí yẹmi sí ọ̀gíní god bless you fọláṣadé ayọ̀bámi tèmi ṣe ó rẹ́rìn no problem thank you so much i appreciate for coming irú mo wo programu baba davido kan mo ṣe gbọ́ ni mi ò ń gbọ́ fídíò mi ráyè ṣé gbogbo I cannot see everything all the, all the time because I need share a lot of things láti ṣe ìgbà míì tá a bá kàn ṣú ẹ nísìn ẹ̀yin tá a bá ti kí sórí bíbà yìí náà nìyẹn ẹ try kẹ ṣe yẹsì tá a bá ti kí yẹn ẹ tẹ lọ́ọ̀fà láì tá a bá sọ fún wọn nísìn pé come o I want to the um, Alhaji gave me money Is say I should share it o you see them they will they will rush my platform párápápápápápá pápápá wọn máa sọ pé we love you we love Gani Dangote we love kìnìkan kìnìkan káwé ṣe kìnìkan wọn máa gbàdúrà tí ò dénú wọn ìwọ kàn sẹ fẹrẹ fún wọn kó oníkòso lọ́wọ́ ẹ wọn kàn lò ẹ wọn kàn sá lọ ní ibi mm. o. Mm. Love you guys. Later. Mm. Happy Saturday. Enjoy your weekend. Enjoy it. And mm. Ẹnà ìṣàtiwá okay. Enjoy it. Love you guys. Bye.